ẹlẹgbẹ́ mújó. ẹlẹgbẹ́ gbàjọ biribi dẹdẹ. biribi dẹdẹ o. let's be on the mix baby. Ah, ènìyàn ẹni bẹ́ẹ̀ nínú ẹni ènìyàn ènìyàn wà nínú ẹ. ewu gẹ́gẹ́ ayé ṣayé ìmọ̀lẹ́bí ṣọ̀bí o bíríbíríbí ebubu dẹ́dẹ́ o bíríbíríbí ebubu dẹ́dẹ́ o bíríbíríbí ebubu dẹ́dẹ́ o ayé bi, ìmọ̀lẹ́bí ṣọ̀bí o bíríbíríbí ebubu dẹ́dẹ́ o bíríbíríbí ebubu dẹ́dẹ́ o bíríbíríbí ebubu dẹ́dẹ́ o ayé ń ṣayé ìmọ̀lẹ̀ ń ṣọ̀run o bìrìbìrìbì èbùbù dẹ̀dẹ̀ o bìrìbìrìbì èbùbù dẹ̀dẹ̀ o bìrìbìrìbì èbùbù dẹ̀dẹ̀ o ayé ń ṣayé ìmọ̀lẹ̀ ń ṣọ̀run o bìrìbìrìbì èbùbù dẹ̀dẹ̀ o bìrìbìrìbì èbùbù dẹ̀dẹ̀ o bìrìbìrìbì èbùbù dẹ̀dẹ̀ o ayé ń ṣayé ìmọ̀lẹ̀ ń ṣọ̀run o bìrìbìrìbì èbùbù dẹ̀dẹ̀ o bìrìbìrìbì èbùbù dẹ̀dẹ̀ o bíríbíríbí èbùbù dẹdẹ o ayé ń ṣayé ìmọ̀lẹ̀ ń ṣọ̀run o bíríbíríbí èbùbù dẹdẹ o bíríbíríbí èbùbù dẹdẹ o bíríbíríbí èbùbù dẹdẹ o ayé ń ṣayé ìmọ̀lẹ̀ ń ṣọ̀run o bíríbíríbí èbùbù dẹdẹ o bíríbíríbí èbùbù dẹdẹ o bíríbíríbí èbùbù dẹdẹ o ayé ń ṣayé ìmọ̀lẹ̀ ń ṣọ̀run o baby ah, mi. mo wá mo wá ókè ilé bẹ́ẹ̀. ṣe pé ẹ máa tún sọ wípé wíwá yóò tún ní bọ́ọ̀sì mọ́ ní next week ọjọ́ wo gangan gan to be precise Friday Friday night lẹ máa wọ̀lú yìí ó dáa ọlọ́run aṣọ yín di láyọ̀ àtàlàáfíà àjùjọ yẹn lọ ẹ tètè kúrò nílé lásìkò tó yẹ kẹ́ ẹ kúrò kẹ́ ẹ lè bọ́ọ̀dì lásìkò tó yẹ kẹ́ ẹ bọ́ọ̀dì o ẹ má sọ fún mi pé ẹ tún mísì flight o ó dá ọkọ mi a máa retí yín kò burú kẹ́ ẹ tọ́jú ara yín o ó dàbọ̀. <laughs> mọ́mí ṣé kò yẹ pọ̀ sọ pé òun ò tún nílé mọ́ next week. àìrọ̀ ah, wọn máa dé ah, friday next week wọn máa dé. Ah, mi tẹ̀lé wéètì láti rí wọn. àwọn gan lè wéètì láti rà wá náà wọ́n mísì wá. <laughs> láyọ̀ lọ máa dé. àmì o jésù. mo ti dáná tán mo ṣe ní kí wá sọ fún yín. kí lẹ ṣe. àmàlà. àmàlà tún fẹ́ jẹ bá mọ̀ làlàjẹ lọ́sàn-án náà. mo fi fẹ́ kí n máa jẹ nǹkan tó bá hàn. mo sọ pé n tó wù ọjẹ nìyẹn nǹkan tó wù ẹ̀jẹ̀ nìyẹn àbí màá bẹ jẹ́ ọtí máa ń tó bá fún mi jẹ náà lè má jẹ. ó dá ó yá jẹ́ àlọ́jẹun ó yá sẹ́ẹ̀tì ó tẹ̀lé mi yá lọ́jẹun. inú mi dùn láti rí yín ẹ kú rìn. ẹ mami ṣé ọmọ yẹn tó máa bá sọ̀rọ̀ yẹn lè. ẹ o ẹ máa bá sọ̀rọ̀ lórí fóònù oh, olóṣèkejì nínú ilé ọkọ mi ẹ kú rìn ẹ kú rìn o olúwa ṣeun ọlọ́run ṣeun ojú tó tún síra rí ẹ mo bí sí <laughs> èmi náà bí sí o yẹ wọlé ẹ wọlé o yẹ wọlé ẹ wọlé ẹ wọlé àwọn bùbá ti máa fresh. owó yín tuntun. ẹ wọ mi tún o ó tún o ẹ ṣeun. ìjọba dáa ah. o ṣé ṣé ìwọ lọ́gbọ́n láyé yòòrò. o jẹ lọ látànà wọlé ìdílé ìbò ní ìyẹn. láti mo ti lọ gbé wọn ní láìpẹ́ ọlọ́bàdé wọ́n sọ káàkiri ẹ̀ẹ́dẹ̀ já sí ẹ̀ẹ́dẹ̀ já rárá ká máa mú jẹ́ ní kiri wá. ká má parọ́ wọn náà ṣe dáadáa o. o lọ airport o lè ṣe fún. àà ah, ah, no mo fẹ́ lọ mọ́ mọ́ ni ṣèbóbìnrin wa bẹ̀rẹ̀ tí mo fẹ́ lọ gbé mo fẹ́ lọ gbé yàn ni kì í ṣe kí n máa ṣe. o mọ̀ pé n tó wọ́ọ̀sì jù ni pé kóyìnbó ríyàn kò cry tóyìnbó bá kí n ṣù sí wa nìyẹn òyìnbó á rí àáké gbogbo báwo dẹ gbẹnu jásùwà jásùwà aláìṣe. Ah, ah. ẹ̀fọ́ ni kì í ṣèwù kì í ṣèwù àbí ẹ ṣe máa fún mi lówó. ọmọ bọ́ọ̀ tó ń bá mi sọ kì í ṣèwù. màá mi kùn ún kì í. mo jẹ́rìí ṣe bẹ́ẹ̀ mi mo bí ọmọ àjànàkú ìyá ọmọdé yá bá bí ẹ̀yá ló máa jọ. mo mọ̀ pé lójú mi o àti lẹ́yìn mi o you will never take shit. ṣé ẹ ní ọgbẹ́ àá lè gbọ́ àwọn mi wọn ọdẹ fẹ gba àwọn gbèsè. Ah, àwọn ọyọ kò gbà ẹ yọ ọmọ rẹ o ṣe tán ó ah, dà ẹ so nígbà tẹ wàá gbé fún kí ló wàá ṣẹlẹ̀. Ah. èmi ni bọ́dé dájú má mi ẹ̀jọ̀ má mi ẹ̀hẹ́ kí ló ṣe jókòó ṣe. mo ti ṣe tán. ẹ̀hẹ́ ìgbà tó ṣe tán kọ́ ṣé ìjókòó yìí kankan níwájú ẹbí ẹ. ẹ má mi ó tọ́ ni náà ṣé kankan níwájú ẹbí ẹ excuse wa náà. Babátúndé wọn mi lòun náà ọmọ mi ni àbúrò yín ni. màámi àwọn ọmọ yín la jókòó yìí house of lásán lòun ẹ ní máa fi ẹrú máa fi wí ọmọ náà. Ah, ah, ah. òótọ́ ni excuse wa kó o bí lọ lọ lọ. dìde. wá ẹ ó dà pọ̀ mọ́ màá bá ẹ nínú yàrá ẹ̀ tó gbọ́. bàbá mi wọ́n máa gbà wọ́n láyè náà wọ́n tẹ́ bá sọ̀rọ̀ lójú ọmọdé sí wọ́n tọ́ máa tó ta ni. ọba má bàa sọ̀rọ̀ báyìí kó dáa ọmọ yìí náà ni mo fi ń ṣe kejì ara mi bá ṣe dán ṣe kẹ tó dé nìyí. màámi á máa sọ̀rọ̀ bí àwọn ọmọ ńlá jókòó yìí náà àṣẹ máa sọ àwọn ọ̀rọ̀ kankan lójú irú ẹni bẹ́ẹ̀ ni ẹ mọ̀ tó àwọn ọmọ sọ́ńtà ni gbogbo àṣírí àmọ́ lọ tó ń tà wọ́n sọ̀rọ̀ lójú àwọn ọbẹ̀ yìí máa pọ́n wọn lé ó rọrùn. bọ̀bọ̀dá mi ẹ ti ń dàgbà o ẹ ti ń dàgbà o wọ́n sọ pé tí ìwà ń dàgbà wọn yóò ni tó bá tẹ̀lé ní kọ́mọ ọ̀rẹ́ ti pọ̀ jù. kí la ti ẹ̀yìn sọ tó nígbà tí ìṣọ̀rọ̀ àṣírí kò sí nǹkan tí ò lè dá sí gan kò sí tí ò lè dá sí o bá má ba sọ̀rọ̀ báyẹn o má ma jẹ́ kọ́mọ yẹn ronú bákan bákan mi ìdẹ̀ ní láìkẹ́. ọmọ mojúbò mọ́ra ọmọdé ni má mi tó àti lọ jèrè. ẹ bá ń filẹ̀ ẹ bá ń filẹ̀ ẹ bá ń filẹ̀ ọmọ mi lòun náà òun lòun máa máa lọ bá sọ̀rọ̀ tí máa wọlé ẹ̀ ẹ̀ gbọ́ tẹ̀. sínú òkè mọ̀tẹ́lẹ̀ àwọn ọdẹ wa sọ̀rọ̀. Nàìjíríà ṣe rí ìtàn sẹ́yìn. kí ló tó ń sunkún yàrá o oh, lọ́dọ̀ kan tí ẹ̀gbọ́n mi sọ sẹ́lẹ̀ kan rí orí ìwúlò ṣe yàn and after ọdún lọ sí ẹlẹ́yìn kò sí pọ̀ jù. nígbà tí mo gbọ́ bọ́ọ̀lù yìí tẹ́lẹ̀ ẹ̀ ṣe bọ́ fún láti bá ń sọ̀rọ̀ ó wàá ṣe báyẹn ẹ̀ ẹ̀wọ̀ ilé ìwọ bó ṣe ṣe tó bá yẹ bó ṣe wọ́n yẹ kó sọ fún mi dà. ẹ ń tẹ sọ sórí túndé tó wó yẹn so as time kò lè bí àwòṣe àbòṣe ní wọn náà fi tún ìsúnmáwò àti ẹ̀mí bí àpẹẹtàn tí a bá túbọ̀ pẹ́ dáadáa nílé ìtawọ́ náà wa tó mú ara wa wàá mọ ìwà kálukú fún wa kàwé ọ̀rọ̀ ìṣọ́kà kan báyìí mọ̀ tó wá sì máa tẹ ìrúgbà mi ìbọn ọkùnrin à ń sanwó ẹ̀yà kan náà ni bọ̀ wọ́n ti mọ ọmọ ìlú dá sí lára tó wá stan má bínú tó bọ́ tó bá jẹun jẹ bisikíìtì tó yẹ kó sọ̀rọ̀ sí ẹ tó ti gba ẹ̀ tí ẹ ló ti nà ẹ́ nù àfẹ́ ẹ̀ bó jẹun jẹun jọ. 主要是东方干净。 òun gan ẹ mọ̀ pé òun ló lè jẹ́ kó wọ̀ kan ọkọ àtìyàwó lòun àti bọ̀dẹ̀ so ó mọ movement ẹ̀ ibi tó ń rìn sí ibi tó ń jẹ̀ sí títí ẹ̀ ni pé kó kàn wá bó ṣe máa ṣe ètò ẹ̀ púpọ̀ ní fura rárá. nǹkan tó ń try láti sọ ni wípé èmi lè fẹ́ fi de pàkúté mú ọkọ tèmi àti. náà ọ̀rọ̀ pàkúté kọ́ lè léyìí kó lè work náà là ń bá tó bá sọ bẹ́ẹ̀. ọjọ́ problem mo tó wà lẹ́ máa wọ̀ ọ́ mo kọ́ kí a máa ní ìdíje because mo rò pé last meeting wa lélẹ̀ kó tó di bẹ̀rẹ̀ seven surprise ọ̀rọ̀ yín àbí. láṣọ. kó tá a máa ṣe ní wípé mi ò ní ìpè rárá even tí bọ́ọ̀dù bá pè mi ò ní gbé kọ́lẹ̀ ẹ̀yin ń tètè fún àwọn ọmọ mi sílẹ̀ kọ̀ọ̀kan tó wá ṣẹlẹ̀ ni pé mo ní èdè kan láàrin tó máa wà pẹ̀lú ẹ̀nìjọ́ yìí because tó bá pè mí mi ò gbé kan ẹ fi yẹn lẹ̀ fẹ́ mi. can handle that. pẹ̀lú gan ọlọ́run pé kò ní jáde yẹn ẹ má wọ̀rẹ́ ẹ fi yẹn sílẹ̀ wọ́n máa jáde. mo mọ nǹkan tí mo sọ. no ma handle it okay. a ní kẹ́ fi yẹn sílẹ̀. this smart o. i know. a ní kọ ẹ tẹ bóyá whatsapp or sms kò ní máa máa update mi ẹ fi yẹn bí o kò tó kù. ṣẹ́rí ètò kù nípa gbọ̀ngàn ní ọ̀sìn ẹ̀bìtì ti ẹni pé ṣáà wá ṣèbí friday yẹn náà kò ní yẹ friday o. àtàwọn ọmọ tó máa wà trust mo for o oh four lóbi jìnnìra ẹ ti kọ́ dàdú fọ́ irú ọmọ tàbá gbé wọlé lámà fọ́ tàbá sọ̀rọ̀ wájé fún wáfẹ́dẹ̀ fọ́ bọ̀dé lónìí pàtì bọ̀dé lónìí pàtì bọ̀dé lónìí. 04 wíwíjì ní ra ẹ̀ ti kọ́dà tó fọ́ irú ọmọ tá a bá gbé wọlé la máa fọ́ tábà sọ̀rọ̀ wájé fún wáfẹ́dẹ̀ fọ́. bọ̀dé ló ní pátì bọ̀dé ló ní pátì bọ̀dé ló ní náì bọ̀dé ló ní pátì o. bọ̀dé ló ní náì bọ̀dé ló ní pátì. come on bọ̀dé ló ní pátì bọ̀dé ló ní náì bọ̀dé ló ní pátì. ṣayé mi sí. Ah, ah, kí ló dé ẹ̀sùn ni. Ah, oorun bó mo ṣe fẹ́ sùn. ṣé bó rí pé bòde ò wọlé. bọ̀dà bòde kì í ṣe bébì. ó ní sùúrù ẹ fọkàn ara yín balẹ̀. Eh, bòde ò kì í ṣe bébì báwo. nílùú tọmọ ti fi ilẹ̀ tó ti tún jọ mẹ́ta tí ò mọ bí ìlú ṣe rí nísìn láyé agbénipa yìí agbénigbowó yìí. ọmọ ọlọ́run jẹ́ ká rí irú ẹ̀. <laughs> Eh àbí mo tiẹ̀ wá ń pe fóònù ẹ̀ kò tiẹ̀ wá lọ rárá. mo mẹ fi ra yín lọ́kàn balẹ̀ wọ́n máa wálé. wọ́n máa wálé káàtì ẹ̀ lóhùn àtẹ̀gbọ́n ẹ̀ náà tún jọ wá lọ ni ìbá tún da ẹ̀gbọ́n ẹ̀ ló sùn sínú ilé yẹn ti mm. hm? mi rọ́mọ mi ní ìdá ẹ̀ ah fóònù ò lọ. kí mo fẹ́ ṣe báyìí ló ṣàmì èyí kan máa gbọ́mọ mi lọ́kàn ní ìlọ máa wá ránsọ́ọ̀mù. ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀ ah! ọlọ́run jẹ́ ká wàá ṣèyàn mi fọkàn mi láì ẹ mọ̀ pé mi kí n láì kí máa ṣe báyìí ẹ ní sùúrù wọn kì í ṣe bébì náà. jáde nísìn ṣé nítorí pé nígbà tó o dé nídàájì mi ò sọ̀rọ̀ rárá kì í ṣe pé mi ò fẹ́ sọ̀rọ̀ o mo fẹ́ fi ẹ́ lára balẹ̀ mo fẹ́ kó o sùn kó o jí kí n tó wá sọ tinú mi ni irú ìrìn wo lo rìn lánàá yẹn àhàhà orin dòrúdòrú o ò wálé títí ilẹ̀ fi mọ́ mo tún pe fóònù ẹ títí títí kò lọ ṣé fẹ́ pa mí ni o kó mi lẹ́mìí sókè. Okay ti kúrò tó ti tójọ́ mẹ́ta tó o mọ bó ṣe ń ṣẹlẹ̀ nísìn. Ah, mọ́mí ẹ má bínú èmi fún àmì náà mi ò pílánì tẹ́lẹ̀ pé mi ní wálé àwọn ọ̀rẹ́ mi lọ́kọ̀ ṣe surprise lọ́kọ̀ party fún mi in fact mi mọ̀ kó máa dùn tó yẹn nígbà tó wọ́n wà yẹn gan wá sí network tó kọ̀ sí nígbà tí pé má bínú. Ah, èmi ò fẹ́ràn ìtúrin o mi ò fẹ́ irú ìrìn báyìí rárá ìrìn tó máa kóyàn lẹ́mìí sókè ó kì í ṣe ọmọdé mi lè sọ pé kó má jáde ṣùgbọ́n jẹ́ kí n mọ ibi tó ń lọ kẹ̀dẹ̀ máa wọlé lásìkò ìlú yìí ó gbẹ̀gẹ́ lọ́wọ́ tá a wà yìí òun ló tún sọ pé ó tún ti ń jáde nísìn ìgbà wo ni mo mọ̀ tó tún fẹ́ wọlé báyìí. ìyàwó mi ilé ìtẹ̀lẹ̀ pẹ̀lú mo fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ mi láti inú. dandan ni kò jọ tọrẹ o tọrẹ o ìtàn tó ní ọjọ́ ìtàn ti wọlé o má pẹ́ o. Babátúndé. Ọlábọ̀dé. Lẹ́ẹ̀kan sí mo kí yín ẹ káàbọ̀ ẹ kú rìn. Inú mi dùn láti rí yín báyìí. At least kò ní jẹ́ èmi àti Mọ́yẹ̀ni nìkan nù lé mọ́. Ẹ káàbọ̀. Hmm. Àbí? Èmi ò ní pẹ́ o. Ò ní pẹ́ kí ni? Six months ló máa lò, mo ń pààrọ̀ nìyẹn ntẹ́mi àti ẹjọ́ sọ̀kọ́ nìyẹn kò tó kó lọ one year ló sọ fún mi kó o máa lò ọdún kan ni ó dẹ̀ máa lò ó máa pé pérépépé aṣọ òtí ẹ̀ kì í mísì mi rárá ni. Ah, mo mísì màmí kò dáhùn jẹ́ pé ara wọn balẹ̀ ojú wọn ti wà lọ́hùn yẹn. Ah, irọ́ mi nígbà yẹn lọ́tẹ̀ mi nígbà yẹn ẹ̀ẹ́n eh, tó ṣe pàtàkì tí mo ti fi ní ká jókòó báyìí ni ehm, mo fẹ́ ká pọ̀ sí nínú ilé yìí hmm, ó ti wù mí pé ká pọ̀ sí àsìkò ti tó ìtumọ̀ ẹni wípé mo fẹ́ kẹ́ fẹ́ yàwó fún mi ẹ fẹ́ yàwó kẹ́ bẹ̀rẹ̀ sí bímọ ẹ̀yin méjèèjì ẹ kì í ṣọmọ kékeré mọ́ èmi fún ara mi gan kò sí èjì ní ṣáìdì mi gbogbo àwọn ẹgbẹ́ mi náà ti di girama ẹ jẹ́ mo ti báyàn ṣe ẹ jẹ́ kán bẹ́mi náà ṣe ẹ jọ ẹ bá mi ronú sí àsìkò tító ẹ fẹ́ yàwó kẹ́ lè bẹ̀rẹ̀ sí bímọ àtiwọ́ tó fẹ́ lo one year àtiwọ́ tó fẹ́ lo ju one year lọ ẹ ṣáà bá mi fẹ́ yàwó báyìí kẹ́ bímọ fún un. Hmm. kò sí problem um, bọ̀dé tí ń gbọ́ náà nìyẹn so ṣe bí mo máa sọ. ẹ ẹ mọ̀ pé indirectly or directly tí wọ́n mi sọ ẹ̀yìn ló ń bá wí. yes bọ̀dá mi ẹ̀yìn làwọn alágbà náà ẹni akọ́ ṣe kí n tó ṣe àbí ṣé ó make sense kí n akọ́ni à ah, òkè àbúrò ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ àjọ ẹ̀gbọ́n ẹ̀ o. Uh, uh, listen listen listen ṣòro máa wo tètè mi máa ṣe nǹkan okay ó ti wọ̀n láti marry àbí ẹ̀wọ́ ló marry ẹ̀ fìmí sílẹ̀ for now. ẹ ẹ ẹ má jẹ́ ká filẹ̀ ọ̀rọ̀ ló sọ lóòótọ́ ìwọ lẹ gbé ẹ̀ nà ó. ẹ bọ mi ti rẹ́dí mọ́ mi. ó yẹ kó rẹ́dí ẹ ṣíwájú báyìí òní tẹ̀yìn máa ń wò sáré àwọn nígbà tí wọ́n bá ṣe ìgbà yẹn ló máa prompt òun náà láti ṣe jọ. after you bọ̀dá mi. ok láti please yín náà kọjá bá fẹ́ mu láti bá yín fẹ́ àbẹ̀yẹ ah, sàn yẹn màá wà kàn ṣe. gàrí kò ṣe kò ṣe lágbára ọlọ́run egun ìhà yín báyìí lọ́lọ́run àbá mi yàn fún yín ẹ̀ ní ṣìgbé wá bá mi láṣẹ ọlọ́run ọba. mọ́mí ṣé wọ́n lè bá aṣọ náà nìyẹn. tó tọ́ tí mo fẹ́ sọ náà nìyẹn. mo rọ sáà ṣùkọ́ nù yàrá mi. ẹ mú wọn tẹ bí o bàdá mi tó ń lọ yẹn ndọ́sàn yẹn kò dénú wọn o tí wọn ti rẹ̀ dé o. wọ́n fi ilé máa dún sọ́run ẹ̀ báyìí ọ̀rá mi ilé. àmọ́ tí o mọ kò disturb àwọn kásọ̀tò tán tó bá rẹ́ẹ̀dì kò sí iye ìgbà o ìṣe hmm, àti bímọ fẹ́mi. ọlọ́wọ́ láti máa fọ omi bá mi mọ̀ láìla láwọn tó máa ń mú ọ̀hún ó ti lọ́wọ́ lọ́kùnfà. ká kí ló ṣe tí èso tó gbé tó nítorí pé ó sọ pé mi ò gbẹ́ngbọ̀n kíákíá náà ló ń gbé báwọn gbọ́ ṣàbùkíà. What the fuck? Are you mad? Mo para mi. Kele. O ti dey craze. Sọmọ yẹn. Wait wait wait Kele. Kí ló gbọ́ bí ṣe náà? Oṣù ọlọ́ṣẹ́ iná. Làbí ṣe ń wú ẹyẹ bọ́ ọ̀ṣọ́ wọn ẹ̀ wọ́n kọ́ mọ̀ para ìyàwó mi lè kó wa mọ̀ pìlẹ̀ lẹ̀. mo wọ kọkọ sísàlẹ̀. kí ni àwọn ṣe mí. mímú kò filẹ̀ mímú kò filẹ̀ ṣùgbọ́n àwọn oṣooṣù ya bọ́ aṣọ yẹn ó wọ nǹkan ó wọ nǹkan kò kàn mí bọ́ aṣọ yẹn fi nu ara ìyàwó mi náà kò sọ àánú lẹ́lẹ̀ yẹn. bọ́ aṣọ kò fi nu ara kò sọ àánú lẹ́lẹ̀ yẹn. ọgbọ́n tí mo sọ ṣá bọ́ aṣọ ọrùn ẹ yẹn mú ara ìyàwó mi kò dẹ̀ nulẹ̀ lẹ́ẹ̀bí lásán wọn yẹn. why now ọ̀rẹ́ mi why now ó dùn kó sọ̀rọ̀ ẹ̀ lórí àfi mọ́ bu lẹ́lẹ̀ it make sense why. ó tó mi sí mi lára ni náà ó fún mi balẹ̀. à ń so káyọ̀ bàrà mi káyọ̀ kó ti mi state domi nù àbí domi sí gẹ̀fẹ̀ ní lára ṣé wọ́n ní kókó sọ̀rọ̀ ni wọ́n fi mọ́ bu lẹ́lẹ̀ bàrà mi. ẹ ẹ ìwọlé báwo kí ló sọ kúlẹ̀ síbẹ̀. aṣọ mi kọ́. ẹ bá mi bẹ̀ wọ́n. hello mi rọ́bìsì rẹ lè bó yìí kó wẹ́ lọ mi rọ́bìsì ló ṣe fún mi pọ̀pọ̀ ní bó yìí kó wẹ́ lọ níwájú mi. but hello bí. máa ń la máa ń la máa ń la kọ̀ọ̀kú mọ́ lórí àti wà á ti ẹ tó tó máa fọ́ bẹ́ẹ̀ bọ́ máa fọ́ kọ́ bẹ́ẹ̀ àti wà á ti. bó wọn náà obìnrin ni wọn náà nà án pé kò ní o wà ní bọ́sọ̀ tí gẹ̀ẹ́ wà ọ̀nà bọ́sọ̀ lè wà fẹ́ sọ wáyé obìnrin ẹgbẹ́ ẹ̀ kájà fún gbé bàbá mi bínú ìwọ tó jẹ́ fẹ́ǹsì wọn ó yẹ kó akáàmọ̀ dáhùn náà obìnrin obìnrin gẹ́ obìnrin ẹgbẹ́ ẹ̀ nìyẹn. ọ̀gbẹ́ni lọ sí yàrá lọ sí yàrá bí ṣe I'm sorry to say ẹ̀ẹ̀mẹjọ dára rárá ní look at my body aṣọ mi. kò mí kò mí kò mí bàdé kò mí kò mí kò mí. aṣọ mi. lọ sí yàrá ẹ̀ kò mí. ilé ìròyìn sọ̀rọ̀ bàbá mi náà. mi ò kò tí. náà. mo ṣàìdá ourselves máa kọ́ ọ̀jẹ̀ fún mi ṣòro ọ̀dẹ̀ yẹn. Masukumu, mo mọ̀ pé wọ́n ti tún ṣe fún ẹ̀ ò dáa ṣọ́ọ́sán òun bẹ́ẹ̀ kó o ní ikú ṣe lóòótọ́ ọjọ́ kan tí ò dáa wọn náà wọ́n dàbí pé mi ò sáì dẹ̀ yàrá ojú ẹ̀ ń bẹ̀rẹ̀ mi para kò mí ké fún rubbish ló ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ lè kó dáríjì ojú asan peace ní fẹ́nu lé because tó bá yẹ pé ó ṣe ìhó bí ó ṣe ìhó ṣe olùmọ̀lọ́mọ̀lọ́ kan mí sí tó lè dá ọ̀dọ̀ àwọn ọgbọ́n ìyá mi ni wọ́n kẹ́ gbọ́n mi ni so you understand and again ndúṣọ̀ ẹ̀ lónìí ẹ̀ má yẹ kí mọ́mí gbọ́ sí ara tòbí nílẹ̀ kẹ́ra mọ́mí gbọ́ sí tó kó mú bóyá mọ́ yẹn òun hmm? náà ń nílò wà wọ́n tó tó wọ́n tó náà wọ̀ wọ́n fún ayẹyẹ olùbá olùbá nìkan ló ń lé lójó táyẹ̀sì ní gbẹ̀gùn staircase kó kọ́ ìkọlọ ṣubú kó láyé mọ̀ kan ó lè fọwọ́n tó bá smart lára ẹ̀ so wọ́n fún àwọn àdàdà ìgbéra àdàdà ìṣe ẹ̀rọ ẹ̀kọ́ ṣèkọ́ máa ti stop ẹ̀ láti mọ́ sky lọ jímọ̀ anyway má bínú to understand lórí um, dressing ẹ̀ náà má wà kọ̀ọ̀ṣẹ̀ sí because ó ní láti máa dress kó bá smart gbogbo gbà ṣàkóso ló ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ mi ò ojú mi ò kí gbà mí kí n láì wá ṣètẹ̀ ọ̀hún mo kọ̀ pé mo kọ̀ pé kí n tèmi ló kàn mí ṣé wàá sanwó fún ẹ but no èèyàn lára ara méjì ńlá ń bó wa ọ̀nà ló jìn egun ní bàbá nítorí pé bí wọ́n ṣe wọ́n ṣe lọ́dọ̀ wá sí káwọ́ pé àwọn ọmọ yẹn rí in fact mọ́mí dẹ̀ lọ sọ ọ́lẹ́ fún mi gan dáadáa so àti tìkan náà àti ti family this is what ṣe nìyẹn ẹ pẹ̀lẹ́ ṣùgbọ́n sókè hmm. pẹ̀lẹ́. ọ̀dẹ. Ah, mo láì gbà mo ṣe ní ìṣọ́tù. ṣọ́ọ̀tù bá o tó bí àwọn sọ́kọ̀rọ̀ fún ọ̀yẹ́ yìí gbogbo àtọ́lọ́wà òkè ọ̀sán tó bá wù ó máa smart lára ẹ̀. ṣùgbọ́n sọ tó wà ń bẹ̀ ní kò jù báyìí lórí pé wà nínú ilé mo ń dáná lọ́wọ́ àbí mo lọ kó sáwọn kàrá ìwọ báyìí àbí mo wọ búbù wọn á rìn sọ̀rọ̀ wọn kọ́lẹ̀ wọn ṣubú àbí bẹ́ẹ̀ sáfún ẹ̀ lómi ó wá fẹ́ dìde wá dànù nǹkan máa kúrò mẹ́ ó jẹ́ ẹ̀sìn so wọn sábà wọn wọ skill kan wọn máa ṣẹlẹ̀ sí ẹ so náà sì nígbà tó mi wàá kó wẹ wàá ní sí wọn wọ ẹ wọn wọ ní ẹyọ kọ̀ọ̀kan wọn wọ síta wọn máa rí ẹ wọn máa wò wọn máa yà ẹ. èjìkálá èjìkálá gbọ́dọ̀ gbọ́ bàbá ti gbẹlẹ kọ ọ gbọ́ yọ àbíká owó lórí nínú ẹgbẹ́ níbi àwọn ọ̀pọ̀ lọ́wọ́ yìí ní àwọn bó ṣe máa yẹ lọ́kùnrin àti bó ṣe máa fẹ́ òtún bá sọ fún wa tí wọ́n sọ pé n fẹ́ kó máa pè mí lé for life báwo ṣe máa rí sí. bọ́dà ah, bọ́dé mi lè gbé bíbá ẹ̀ for life o ah, èmi náà ní plan fúnlé ayé mi ṣéṣe ọmọdọ̀ wa ṣeṣe títí láéláé ni mo kàn fẹ́ fi gádà owó jọ ni ẹ̀rí pé tó ẹ̀rọ ọmọ yẹn fi gbogbo wọ̀ sí tí ẹ̀gbọ́n yín ṣe fún mi tó ẹ̀nà mo ṣe mo mọ́ra torí owó tí mo ń tí mo fẹ́ gádà mi lè gbé bíbá for life o. nínú ìlú kan sọ pé ọ̀rọ̀ ní plan fún ẹ ó mì pé onífọkọ́sì ni bọ́mọ̀ wá sí mi gbọ́ kọ́ni mo sàṣọ ni pé mi ní kò ṣe ọmọdọ̀mọ́ nílé àti bẹ́ẹ̀ kò rẹ̀ bí ìyàwó kò máa bímọ nílé kí wàá ti mú sí mi kẹ́tọ́ máa wà kẹ́tọ́ máa gbé kó máa kọ̀ ló wà ń tọ́jú wọn táwọn tó ń bá sí around àwọn fi yẹ kó fi ìyàwó sílé àtọmọ sílé ọkọ̀ mi lè balẹ̀ pé àwọn sí mi ń gbọ́ kò wọn mo fẹ́ fẹ́ ẹ ni. bọ́dà ah, bọ̀dì ẹ ṣáà láì jẹ́ wàá pààyàn lẹ́rìn irú mi sí yín bọ́dà bọ̀dì ẹ má mọ̀ mi ṣeré jàre. Ah. kí mo ṣeré o. bọ́dà bọ̀dì ẹ̀ wò mí dáadáa ni èmi kì í. nkolowo kí mi ò ṣeré ah. kó tí mo bẹ sọ̀rọ̀ kó tí mo mí ní lọ sí ọ̀sẹ̀ pẹ̀lú ẹ̀ má rí ní kí bí ẹ̀ máa ti àsìn lẹ́fù kan náà bọ̀ máa wọ ọlọ́kàn pé. èèyàn ní ìyàwó náà obìnrin náà kò ní. ṣé o understand èmi mọ̀ kí lẹ́fù báyìí lọ àkótó fẹ́ ìmọ̀ lẹ́fù tó máa gbé ẹ lọ fún àfitẹ́ mi lọ́rùn. bọ́dá bọ́dí hmm. ẹ̀yin náà hmm. dá lọ́mọkùnrin àmọ́ à. Hmm. ok ok jẹ́ka ṣe báyìí jẹ́ka jẹ́ka ṣe báyìí káàsì gbogbo ẹ̀ lójijì ṣé o understand ẹ̀rọ fún ẹ ní ọjọ́ pàbí méjì kó fi oorun sí ṣàwọn fún mi lé sí ayọ̀ òun ò kí mi máa tọ́jú ẹ̀ ya wasu ni wasu da shoyi masu jere ko bawa ki ma ya ade so ma de post ma go ta ni ta o de ti mo tún post o ti fan ge ma wo pe ìyàwó le mi ya o mo mi oh. ọmọ de mi ọmọ de mi ọmọ de mi wá wọn àwọn àníwọ̀n àyà ẹni o wọn àgbà náà kó o sẹ o. dẹ̀dẹ̀ o ayé ń ṣayé ìmọ̀lẹ̀ ń ṣọ̀run o bìrìbìrì èbùbù dẹ̀dẹ̀ o bìrìbìrì èbùbù dẹ̀dẹ̀ o bìrìbìrì èbùbù dẹ̀dẹ̀ o ayé ń ṣayé ìmọ̀lẹ̀ ń o bìrìbìrìbì èbùbù dada o bìrìbìrìbì èbùbù dada o bìrìbìrìbì èbùbù dada o ayé ń ṣayé ìmọ̀lẹ̀ ń ṣọ̀run o bìrìbìrìbì. bí mi kọ̀ wò kí ló ṣe tó fi dá jókòó síbí báyìí ìgbà tí mo rí pé mi ò rí ẹ láàrin wa ń bẹ̀rẹ̀ náà ni mo ṣe wá wú ẹ̀ àwọn tó kù ẹ wọ́n ń ṣe àjọyọ̀ ń bẹ̀ yẹn wọ́n ń dunnú ìwọ wá kúrò láàrin wọn wá jókòó síbi wá ń ronú kílì kó kí ló ṣe tó fi dá jókòó. èjì la tẹ dákun sọ fún mi kí ni ìwúrí mi kí ló fẹ́ mọ wú mi lórí gan-an tí ìfìmọ́ bá yín ṣàjọyọ̀ ń bẹ̀ wọ́n nígbà tó mọ̀ pé olólùfẹ́ mi èjìkọ́lá kò sí láàrin wa ń bí tó o sì mọ̀ wípé tí o bá ti sí mi tí n bá ti rí báyìí inú mi yẹn dùn dákun ta mo fẹ́ fojú jọ ń bẹ̀ o. gbogbo wa náà la mọ iṣẹ́ tí èjìkọ́lá ń ṣe lóde ayé gbogbo wa la mọ iṣẹ́ tabua tí èjìkọ́lá ń ṣe lóde ayé tí ò bá nídìí obìnrin òun jẹ́ kú mọ́ sórí gbogbo ìgbà tá a bá ti ń ṣe àjọyọ̀ tó bá ti rí èjìkọlá má fi ṣèbínú má dájókòó síbi kan kó máa ronú wà á tiẹ̀ bá wa ṣe gbogbo ohun tá à ń ṣe ìwọ náà túraká tó bá wá di ní ìjọ kejì wà wá lọ bá wà á sọ fún pé lágbájá kí ló dé tá à ń rí ẹ níbi àjọyọ̀ á lè ṣàlàyé fún ẹ kò kò kò dá kó bó ṣe dájókòó yìí táwọn èèyàn dẹ̀ ń dunú tó ń ṣàjọyọ̀ ń bẹ̀ yẹn tí wọ́n wá ń da ronú. gbélé kọ́wú ó yà já lọ. sórí gbogbo tó sọ pápátá mo ti gbọ́ àmọ́ rẹ sì dà tó bá dọ̀la ńlọ ìrọ̀jú sí i ń béèrè dé pàtàkì tí ò sì wá sípàdé. bó yẹ kó o ṣe tẹ́lẹ̀ nìyẹn ó mọ̀ fóun náà kì í ṣe bẹ́ẹ̀ kò sí kankan tó fẹ́ gbanú bó ṣe dájú kò yìí òun náà máa nídìí tó fi wà lọ́hùn tó fi wá bá wa ń bí báyìí ó máa nídìí jà lọ. inú mi ò dùn mo lọ ń bọ̀. é ṣe tó wá ṣe báwọn kí ló dé tó o wá sípàdé tó o sì mọ̀ pé tó o bá ti wá sípàdé èmi rẹ nìkan fojú jọ ṣé kìí ṣe pé ilé ayé ti ń dùn mọ́ ọ. ọ̀hún délé kọ́wọ́ ọkọ̀ ilé ayé fẹ́ máa dùn mọ́ mi bíi ti báwọn ṣé mo máa wá gbàgbé ìmùlẹ̀ tó wà láàrin mi àti ẹ̀ mi ì lè gbàgbé mi ì lè gbàgbé orísun mi ìpàdé tó ní mi ò wá mi ò wọlé ni mi ì ṣe wá kó tó fà á nìyẹn. ó dán lójú. dá mi lójú àti pé mi lè gbàgbé ìmùlẹ̀ tó wà láàrin mi àti ẹ̀ fọkàn ìbàdàn tójú bá yẹjú ìpàdé tí ń bọ̀ nípò wá o ṣùgbọ́n inú mi ò dùn o inú mi ò dùn inú mi ò dùn gbàgbé bí ọmọ yẹn ní ṣe jẹ́ nínú ilé yìí lóòótọ́ ọmọ tí mo fẹ́ràn ni mo mú bí ọmọ ni mi mú ní mú ọmọ ọ̀dọ̀ rárá òun náà dẹ̀ ń ṣọmọlúàbí àmọ́ síbẹ̀síbẹ̀ kò yẹ ká gbàgbé ní tó gbé ọmọ yẹn dénú ilé kò yẹ ká gbàgbé ní tó wá ṣe nínú ilé kí ló dé tó o wáyàwó tiẹ̀ síta tó fi wá jẹ́ ọmọ yẹn. mo get point yìí mo dẹ̀ mú pé abiyamọ gidi ní ẹni tó dákẹ́ tì mí sí àwọn fẹ́ kẹ́ fara balẹ̀ kẹ́ gbọ́ pọ́ìn tèmi náà lóòótọ́ ọmọ yẹn ni ọmọ ọ̀dọ́ nílé wa but eh, ọ̀ràn ló jìn ẹ̀rú náà ní bàbá tiẹ̀ náà ẹ̀rọ gbàgbọ́ pé ẹ fún ayé ẹ̀rọ mọ ẹ̀yìn ìbẹ́jẹ̀ òyìn ẹ̀ fún mi ẹ̀rọ pátá ń dáwọ̀ sí ilé ẹ̀yìn àti ẹ̀nìkan ni ẹjọ́ lọ́jà ẹjọ́ ń jẹ ẹjọ́ wà nílé òfin lọ́kàn balẹ̀ kò dà yín láàmú má pé irun ọbẹ̀ yẹn ti bá fi ṣáyà tó bá fẹsẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó tí wàá sí àárín tó akọ̀ yà sí ẹnìkan láti ọkọ̀ máa balẹ̀ kú yẹ́sì ìyàwó mi tẹ́kẹ̀ mú sí mi. nǹkan bọ́sì táǹsì nǹkan fún ọkàn wọlé kẹ́ni ẹ fẹ́ rí mi ó ní àfọwọ́n ọkọ̀ tàwa àbí ẹ dé o ẹ gbọ́n máa ní à ẹ jẹ́ sóbi tèdé ẹ yíyà kọ́ ayọ̀ yín àti dùnú yín ni mo fẹ́ àkùtẹ wà yín kẹfà abalẹ̀ kẹfà yín sì kẹ́ máa jẹ́ wọn mọ́ ni ìfẹ́ kó bìrẹ̀ kó wá dé kó wá máa dà yín láàmú ìzì nìyẹn. Hmm, ọ̀ká rẹ̀ ọkọ mi ẹ̀ ọ́ sọ́ kò dé understand ẹ àmọ́ bọ̀dé tí ẹ̀ ń béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ tinú ọlá ń kọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ àti ẹ̀ wọ́n ẹ̀ tó fẹ́ change mind ẹ̀ kúrò lórí tinú ọlá sí ọmọ yẹn ni. ọ̀rọ̀ tinú ọlá láti ọjà àwọn obìnrin tinú ọlá àwọn ìdí sòkúta sòkúta àwọn òbúra tó sábà gbọ̀n àwọn àlọ́wìn yìí tí mi ò sára ń tẹ̀ síbẹ̀ kò lọ́kùnrin náà yẹ̀ wọ́n lọ́kùnrin náà yẹ̀ ṣé a sáà máa so tó àgbà yà wọ́n fẹ́ fẹ́ sílé o mọ̀ kàrà fẹ́ tán náà bí wọ́n kún tó ń fẹ́ tẹ̀tẹ̀lẹ̀ náà wọ́n ní fi ra wọn lẹ̀ wọ́n kàrà gbẹ̀yìn ríra wọn mi dẹ̀ fẹ́ ní iṣu ìbá ti sọ́nà máa yanjú ẹ̀. ó dà tó bá ṣáà ti rò dáadáa ṣé orí ní tó bá fẹ́ kò náà ní mo fẹ́. ní ọgá mo fẹ́ mo tẹ sọ láti ọgọ mẹkẹ sọ mi tí bá ti fẹ́ òun lè fẹ́ ẹ mami ọmọ yẹn ni mo fẹ́ ẹ bá mi fọwọ́ sí ẹjọ́ nǹkan tí mo kàn fẹ́ kó mọ̀ ni pé ṣóun pé tinú ọlá náà ọmọ dáadáa náà ní sí mi èmi ò dé fẹ́ kí n wá di ìyá ìyá lójú ọmọ kan torí nígbà tó bá eventually mọ̀ wípé ọmọ yẹn ni tó wà nínú ilé mi lákàtà mi bí olùpadà fẹ́ kó má dàbí ní wípé olúwẹ̀ ẹ̀ ṣe màgòmágó pẹ̀lú tinú ọlá ìwọ ni kò mọ̀ bó ṣe máa yanjú ẹ̀ o ìdùnnú ẹ̀ òun náà ni ìdùnnú tèmi náà tó bá ti jọ́mọ yẹn ni ló máa dùn ẹ̀ nínú so be it àmọ́ kinní kan tún wà ní o ṣọmọ wípé mi ò mẹyẹ tó ṣu ọmọ yẹn ni o tó bá ti jóun náà ló fẹ́ẹ́ fẹ́ báyìí oyún pé a máa tẹ̀sẹ̀ bọ́ ìrìn àjò báyìí láti mọ àwọn pẹ́rẹ́ǹsì. ó kù sí lọ wá sí ilé kékeré obìnrin lẹ́yìn kù sí lọ. Ọ̀pọ̀lá o. Ọ̀pọ̀lá. Nǹkan tí mò ń sọ ò fọ́ nìyà o. Èmi ti rò mi ò rí rò. Ó ti sún mi. Mi ò mú nǹkan tí mo ṣe láti jọ́ta ti ṣe welcome party fún bọ́ọ̀dì ni mo ti ń pe nọ́mbà ẹ̀ ó máa já mi sí busy ni máa send message sí ó máa kópó ti rí ìdí ẹ̀ kò ní sọ̀rọ̀ ìgbà mi ò máa pa fóònù ẹ̀ fún mi fọ́jọ́ méjì mo mọ nǹkan tí mo ṣe fún. ó mọ nǹkan ibi tó sọ̀rọ̀ di ó yé wa jù bẹ́ẹ̀ lọ láti ìgbà tí bọ́ọ̀dì ti dé ta ti ń pe gan kò pick call tàwa náà mi ò lè parọ́ fún ẹ bọ̀ èmi kọ́ àwa kọ̀ wí pé ok fine bí a ó ti rẹ̀ ó ti go through a lot of stress like that so ibi á torí ẹ̀ ni kò tiẹ̀ ṣe. ọ̀rẹ́. ebi ẹ̀wù tó bá tiẹ̀ rẹ̀ lítà ó lè jẹ́jọ́ kejì ó máa pè mí nígbà tó wà ń lu òyìnbó every time ló ń pè mí so why the sudden change. ah rònú ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan àwòbí bá wí a máa kú bá lè wí àtúnṣe máa kú náà ní tinú jẹ́ kí n bọ́ọ̀sì brain ẹ̀ sórí bóyá ìwẹ̀ láti gbà tọ́rẹ̀ wá ti dé láti abroad bọ̀dé ò ráyè anybody and as a matter of fact ìwọ gan fún ara ẹ mi ò kó lè fẹ́ mọ́. sórí bọ̀dé ọ̀rẹ́ títí wa ni mi ò dẹ̀ lè parọ́ fún ẹ sórí mo fẹ́ kó ṣe mí o bọ̀dé ò ní táìmù ẹ̀ mọ́ o bẹ́ẹ̀ ni wo bí housemaid wọn òun ni bọ̀dé ń fọ́ fún sí òun ló ń da orí bọ̀dé rú lọ́wọ́lọ́wọ́ báyìí àwa gan fúnra wa tá a jọ rẹ̀ òun gan kò ráyè wa mọ́ àbíjọ́ ló ti rí kó invited. uncle bọ́lá hàn ẹni housemaid àwọn bọ̀dé. òun ni mo ti sọ fún yín fact ni mo gbé fún yín mi ìpẹ̀lẹ́ ọ̀rẹ́ tó máa máa tàn ẹ́ hàn. torí ṣe gbé kọ́ mi mọ́ housemaid. tí ó máa ṣe pé torí pé ni o ò lè gbọ́ anything látẹnu advice tí mo kàn máa sọ fún ẹ nísìnyí pé kò ṣe mí. ṣe mí kò kò gbẹ́sẹ̀ sínú ṣú kò sáré kò wọ ṣọ́ọ̀tì ní kàtó ọ̀gbọ́n kò lè kò ti mo bá wọ ṣọ́ọ̀tì ààrẹ kò lè jẹ kò lè sáré púpọ̀ mo bí aláìkẹ́ la ṣe ń sòótọ́ ọ̀rọ̀ fún ẹ bọ̀dé ò lè fẹ́ mọ̀ kò lè work. ṣé kò tí mo lè ṣe fún mi wá dábàá yìí mo ti fọmọdọ̀ mọ́. que mudar. Olha ọ̀sọ̀ ẹlòmíì ó sì máa pèsèǹtẹ̀ nígbà míì máa wrong bí ìṣẹ̀kẹ́ nìyẹn bínú ó sì máa gbé kalẹ̀ ẹlòmíì ó lè mú nẹ̀bí wà wáyé nínú ọ́fíìsì wéré ní àwọn sọ pé ẹ òǹdè tí a sọ ẹ̀pọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ owó wọn kó lọ́n pé ni. no because mo dúró àwọn ọ̀rẹ́ ẹ̀ sí ẹ mo pe àwọn ọ̀rẹ́ mo rán sí ẹ nígbà tó yá àwọn ọ̀rẹ́ ògbé kọ́ mi mọ́ wọ́n wá ní house help ló ìyẹn ọmọ ọ̀dọ́ mọ́ mi jọ torí Ọlọ́run kí ni nǹkan tó wà lára ọmọdé yìí nǹkan kó ti wà ní ọ̀rọ̀ yìí èmi náà tún wá dé mu wá bá bẹ́ẹ̀. ọ sori sori ọ̀rọ̀ yìí má gbé ọdún gbé lọ ọdún tó sàn sori àwọn ọ̀rọ̀ wa pé mo date house ẹ pé ọm um, ní ọní ọpọlọ wa yìí kàdé ni mm-hmm. yes now ẹ wọ́n yọ kọ́ pé ẹni tó wọ yìí ìyàwó lèmi ní ilé fẹ́ ni kó house ẹ. bọ́dé ta ìyàwó ni ẹ kí nìkan tó ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀yìn ṣé omi alẹ́sìpẹ̀ tí ló dúró wájú ẹ̀yìn ìyàwó afẹ́ sọ́nù ẹ̀ ó wá fi mí kàn bí ọmọ ọ̀dọ́ láti játijàti. Don't touch me. Owó kọ́ mi. Má bínú, mi mi láti fọ ọ̀tẹ̀. Ẹ fún mi pé mo ṣe níwà lẹ́yìn, ibẹ̀ máa ń fi tẹ̀lé mi lára. Nǹkan fẹ́ kó ra stand fún wọn ni. Ṣé o yẹ mo tó ń wo yìí? Ṣé o ra stand? ọ̀tọ̀ ni ìyàwó ilé ọ̀tọ̀ ni girlfriend ọ̀tọ̀ ni ọ̀rẹ́ ó sì wá sí ìyàwó ilé mi ní pé ìfẹ́fẹ́. hold on. just leave me alone. hello ọmọ játijàti ìwọ ọmọ tó níran yìí tó wọ́n fẹ́ wá dé àárín mi àti àfẹ́sọ́nà mi rú ẹ́ mo mọ̀ pé o ti lọ rìn sí ọ̀rọ̀ ẹ̀ látìgbà tó ti dé láti inú òyìnbó ló ti lọ rìn sí o fẹ́ gbọ́ o ò lè mú eléyìí jẹ kò ń ṣe ẹran ẹlẹ́lẹ́yìí èmi ni mo lọ́kọ mi èmi ló máa fẹ́ kò lè fẹ́ ìròyìn tí wọ́n bá ní ẹran oníwo ló máa kọ́ nípa ìmọ̀ràn bíi ti ẹ̀yìn ni ó rò pé o lè gba boyfriend mi never sọ́rí gbogbo oúnjẹ tó ń ṣe ní ilé yìí tó jẹ́ pé o ti fi oríṣiríṣi oògùn ìfẹ́ sí tó jẹ́ kó rántí nínú ó máa bàjẹ́ lágbára ọlọ́run torí mo mọ̀ pé kò ní tèmi mọ́ yìí òun kọ́ ló ń sọ̀rọ̀ yìí ó máa bàjẹ́. àmì ìyẹn tí ah. wàá ní mọ̀dọ̀ nílé tí wọ́n ti má rè tí wọ́n fọkọ̀ ẹ̀ ní oúnjẹ nílé èmi wọn kò ní ọkọ̀ ẹ̀ mọ́ we are friends so wọ́n ní ti láti ṣe mo lè assist ẹ̀ sọ fún mi má ṣe fún ẹ̀ ah. tó o ṣe ní ìlẹ̀ bẹ́ẹ̀ jà òde yóò love you too much. you know I love you. I love you too very. but wọ́n mọ̀ pé kí n ṣe wọ́n ló ń sọ̀rọ̀ something is wrong. nothing ìyàwó lèmi ni lè fi ṣe ìyàwó pẹ̀lú ẹbí mọ̀ fún mi. go for bed wọ́n ti ṣe kókó fún ẹ. tó o kọ́ra tẹ̀lé lọ́fẹ̀ẹ́ ni wọ́n mú àti wọ́n fi fún mi. Ah! tinú. pé wàá sáré bọ̀ wàá sáré bọ̀ pé ah kò sí mo máa dọ̀rọ̀ yín tí kò ní ṣe sẹ́nu tí kò ní ṣe sórí tí kò ní ṣe sí gbogbo ara ẹ̀wọ̀n eh, ah. ah ti àwọn packages yẹn màá ní sọ̀rọ̀ fún mi nítorí tí náà mo ṣe ti àwọn ẹrù kan sí orí ọkọ̀ ẹ̀rọ ti gẹ̀ẹ́tì eh, ah, eh, bóyá ti next to go máa dé tó bá ti dé báyìí máa pe èèyàn kankan ní kó wá gba títì yẹn aláṣọ ni oníbàtà ni aláàbò ni ẹ gbogbo ẹ kó lọ bẹ́ẹ̀. mo trust yẹn gan ọ ah, ẹ ṣí fún wa ẹ gbogbo àti ah, bá ti dé bẹ́ẹ̀ báyìí lọ ẹ ti pa ah, àmì ìsìn jákujàku tó yẹ pé ṣòkòtò gan ó ti funfun wọn máa ń di gbogbo everything tó yẹ pé ó yẹ ká ti ṣọwọ́ bọ̀ yìí sí ọ̀tún ṣe sọ́ọ̀sì gbogbo ẹ̀ gan ọkọ̀ ti ẹ̀ ẹ̀ dé mo ti mọ̀ pé everything ṣòkòtò mi gan tó yẹ pé ẹ̀kan ti máa pé méjì aṣọ mi gan tó yẹ pé méjì ó ti máa pé mẹ́ta mẹ́rin márùn-ún <laughs> ọlọ́run. <laughs> báwo ni ó ti ṣe àdúgbò ẹ̀ lọ́wọ́ Yes, wo bí sọ ọgbẹ́ni wo kílẹ̀ ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ta ni ọ̀ṣùpẹ̀ yìí. àwọ̀sẹ̀ àwọ̀sẹ̀ ẹ̀gbọ́n tó ṣe gbogbo àṣẹ rí kan tó ẹ̀gbọ́n ẹ ṣeré ni mo ti gbó jẹ́rìí dànù pé ẹ ti máa ṣe everything gbogbo dẹ́dẹ́ ní ẹ̀sẹ̀. rẹ́dà bóyá tó ń wọ́n orúkú yóò ṣe máa lanà gbẹ̀yìn èmi àti àwọ̀sẹ̀ kílẹ̀ fà irú lẹ́bù ni. bí mo ṣe wọ ọmọ yẹn lọ lásán ara mi gan-an mo ti mọ̀ pé ìkan ṣe mí irun orí mi ó ti ń oyún ẹṣẹ́ gbóná orí mi rà ó ti ń oyún jáde-jáde ọmọ tó ṣe ẹ̀yìn bíi gbáyìí tó ṣe iwájú bíi àwo. ẹ̀gbọ́n àwọn eléyìí tí mò ń gbọ́ yìí àwọn eléyìí sì máa gbọ́ràn wọn ẹ̀gbọ́n tó pé sọ pé kó jókòó bá máa jókòó ni tẹ ní kó dìde wọn máa dìde àwọn eléyìí yàtọ̀ sáwọn tó wà ń gbòòrò tẹ pé débẹ̀ wá gbogbo ẹ̀ tí ó ti yé yín ẹ̀gbọ́n. ṣẹ́gun ṣẹ́gun pé ṣẹ́gun fún mi pé mo ti dé. nọ́mbà ṣẹ́gun lè wà switch off o. pé òkè ẹ̀kọ́ tẹ́ bá ní ẹ̀ láìkẹ́. pèsè àpètáyé ìṣẹ́gun pètáyé ìṣẹ́gun pèsè míì. tún wá lọ mi ọdún mi kì í ti kọ́. mi ò mi ò understand ọmọ ìpè ẹ̀fọn mi rẹ̀ pẹ̀ wọ́n tún náà. ọdún mi kì í ti kọ́ ẹ̀wọ̀n ọdún ìyá báyìí kò jẹ́ mi ọdún mi kọ́. kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ẹ̀ máa rí ìbọ̀ ẹ̀ kó dà náà wáì. ọmọ ọlọ́rẹ̀. ẹ gbọ́dọ̀ ẹbí pé ẹ̀mọ lẹ rèébù ẹ rèébù ọmọ yẹn ní sọ́sìn kó dà náà ẹ ẹ ẹ mọ ibi kẹsàn-án kí n rèébù. bọ̀dé lẹ́nu ẹ̀sìn mi mi rèébù. ẹ wo mo ti pẹ́ pẹ́ àwọn kéèsì nìkan ìfọ̀ àwọn gómìnà take it up from our station to my report in station pẹ̀rẹ́. èmi rapist. yes. ní nǹkan tó máa ṣẹlẹ̀. Um, mọ́mi ẹ kọ́kọ́ fọkàn balẹ̀ mọ́ alákọ̀ọ́kọ́ after ta carry out àwọn test wa ta ṣe a rí i pé kò sí nǹkan kan tó ṣe wọ́n lórí ah. ọkàn balẹ̀ ní aspect yẹn nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìgbà tí a parí gbọ́n test yà wò pé i ti get the best result a wá padà tó lọ check àwọn nǹkan kan lára wá rí i pé wọ́n ní shock pé obìnrin tí wọ́n bí yẹn ó ti jẹ́ kí shock yẹn ló ń lò fà tí nǹkan tó ṣe wọ́n fi ṣe wọ́n. bẹ́ẹ̀ ni bínú. bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ dáre bínú wọ́n bínú. but if i may ask kí ni nǹkan tí ẹ̀yin àtẹ̀gbọ́n jọ wá ń fà tó fi wá lé tó báyìí. ẹ má má dáhùn dókítà ọ n tí ò nítumọ̀ ni ọlọ́run kó ṣàánú mi kó má ṣàwọn méjèèjì lọ́mọ ìyá òòsà nǹkan tí ò nítumọ̀ làwọn méjèèjì dán fà tó di wípé wọ́n ń tira wọn tó ń ṣubú yìí. kò nítumọ̀. tó nítumọ̀ tó nítumọ̀ níranì. Uh, mọ́mí ẹ má wọrí a ti ṣe àwọn text kan láti lè fi mọ level of ọkọ tó ń ṣe wọn by the time táwọn text bá máa ṣe jáde ẹ mọ̀ pé máa tọ́ àti sọ́ọ̀tì tí orí yẹn yẹn ti kó ń bẹ̀ so táwọn yẹn bá máa jáde a máa rí lè mọ nǹkan tí a fẹ́ ṣe fún ọgbọ̀n for now kò sí iṣu pẹ̀lú wọn òkè so máa ìṣe ìṣe mo dúpẹ́ ojú mi sí i ṣe ṣe a lè yọjú sí i ní ọgbẹ́ àná. àmì ẹ tí lè yọjú sí wọn wọn relax lọ́wọ́ bàdé bọ́ sọ wọn abẹ́rẹ́ kan tà fún mi ó ní láti ṣiṣẹ́ lára wọn kí wọ́n wà òkè. ọmọ mi jákè ìmọ̀ ẹ̀rọ àti lẹ́yìn tí ìmọ̀ àdúrà wọn rí jì. kí n máa lọ ni kí ni kí n lọ ṣe ń lé dáhùn náà kí ni kí n lọ jókòó máa ṣe nínú ilé ọmọ mi wà lórí bẹ́ẹ̀dì lọ́sítù kí n lọ jókòó sílé. nira mi máa lọ lé kí ni màá lọ máa ṣe ń lé. a máa wà ní reception. àwọ̀ ayé àwọ̀ ọ̀run àgbẹ̀dẹ̀ méjì ló dáyé gbàwó gbàwó. awọ ayé awọ ọ̀run agbẹdẹmẹjì ló ti ayé múlú màwó màwó. awọ ayé awọ ọ̀run agbẹdẹmẹjì ló ti ayé múlú màwó màwó. èjì kọ́lá o kò bá má jẹ́wọ́ o àmọ́ ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó ti di dandan kójú ẹ̀ rí tẹ́nìkan ò rí èjìkọ́lá gbogbo ẹgbẹ́ kọ̀. èjì látẹ̀ ẹ dákun ló lè jìkọ́lá olólùfẹ́ mi lọ mo fi lédò àmọ́ fi bẹ̀yìn ẹ dákun tẹ́ ẹ bá lè jìkọ́lá lọ bẹ́ẹ̀ ni pé mi fúnra ara mi lẹ́lé lọ ni tẹ̀sí mọ̀ kí mo nífẹ̀ẹ́ rẹ̀ bí eyín ojú ẹ dákun torí ọlọ́run mo fi lédò àmọ́ fi bẹ̀yìn. délé kọ́wú bó bá bẹ̀ mí láti èní di ọ̀la mi ò ní gbà ah. kódà mi ò ní gbà èjìkọ́lá ó máa jìyà aburú tó ṣe yìí pàápàá jùlọ ẹni tó bẹ́ẹ̀ ṣerú àṣemáṣe yìí òun náà jìyà ẹ̀ tí bá wá ní mo dáríjì ẹ̀ gbogbo ẹgbẹ́ ò dáríjì ẹni tó ṣerú àṣemáṣe pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹlẹgbẹ́

yìí. bí yóò kúrú dẹdẹ wù. ìmọ̀ lè jọ̀rú o. bíríbí bí yóò kúrú dẹdẹ. ọmọ yẹn kí ló fẹ́ ṣe. wọn láwọn ní ìdí fáfọlẹ́ náírà. owó kí ni níbi táwọn gbé lè dé o fẹ́ fún ọkùnrin yìí tó tó tó ga tó yìí tó fa ìbá yìí ní five hundred naira ìwọ ọmọkùnrin ò ní kó bá mi ẹ wò bọ̀dà ẹ wà máa lọ ẹ wà máa lọ jálọ jálọ jálọ mi ò ní change. Ah, five hundred naira kí ni. ah ẹlẹ́dàá mi ṣàánú mi you mi kọ̀ ọ́ ẹlẹ́dàá mi kọ̀ ọ́ ẹ̀mí mọ́ ṣàánú mi mọ́ ṣàánú mi aláburúkú má jò ṣẹ́ mọ́ mi lára aláburúkú má jò ṣẹ́ mọ́ mi lára o èmi ò fẹ́ rú ilé ọlọ́run Amen. àmín àmín àmín lórúkọ jésù àmín. alátẹ̀láyà tó lágbára gan ni o torí pé kí ni ọmọ yìí tẹ sọ pé lójú ràn yìí ó ti lọ gbọ̀n kan níbi tọ́wọ́ rẹ̀ ò gbé tó ní ìtó já sí pé ìwọ́n wọ́n mi ò tó àfi gángan fà á. mo sọ bẹ́ẹ̀ náà wọ́n ní ọmọ mi òun síkì báyìí ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí orí bẹ́ẹ̀dì ló wà lọ́sibítù gbogbo tẹ́sítì ayé ni wọ́n ti ṣe fún wọn rí n tó ń ṣe. Babátúndé ti lọ yàn kọ níbi tó ga àmọ́ n tí mi ò tó máa fi gọ̀gọ̀ fàtẹ́wì kò tí ì yé mi. màmá wa ọmọ yín tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti ṣàṣemáṣe pẹ̀lú ọmọbìnrin kan ní ọ̀nà tí ó tọ́ ní tó dẹ̀ jẹ́ sí pé inú ọmọbìnrin yìí kò tó sí. alàgbà ṣé kí n má tàn yín ṣe rí ní tòótọ́ tòótọ́ Babátúndé bá ọmọbìnrin kan láṣẹ hmm. mo mọ̀ sí hmm. mi gbọ́dọ̀ parọ́ yẹn ọmọ tá à ń sọ yìí gan àkàtà mi ló wà inú ilé mi ló ń gbé. ẹ yá wa ṣé ẹ rí mọ́bi tá a sọ̀rọ̀ rẹ̀ yìí ẹlẹ́gbẹ́ ọmọ nì ẹ̀yin ò lè mọ́ òun àtọwọn ẹgbẹ́ ìná ń bínú sọmọ yín àìsàn tó ń ṣe ìkùsẹ̀ yín wọn. ẹ wọn yẹ ni hmm. ẹlẹ́gbẹ́ ọmọ alàgbà ọmọ kékeré lọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ inú ilé mi gbọ̀ngàn ló ń gbé àjọ ń jẹ àjọ mu ni. ìyá ṣé ẹ pé a lè bímọ láti inú ara wa gẹ́gẹ́ bí ìyá kó dẹ̀ jù wá lọ ṣé ẹ rí pọ́npẹ́nu lé yín ó ń gbọ́ oúnjẹ fún yín àgbà ọmọ ni ṣé ẹ rí ọ̀nà tí ọmọ yín gbà tó fi padà ṣepọ̀ yín òun ni ìtẹ́lọ́rùn àwọn ẹgbẹ́ rẹ̀ ló bá ń gbèjà rẹ̀. àṣẹ àgbàlagbà ni mo bá gbé látijọ́ ẹbí òun alàgbà kí la máa wá ṣe báyìí. ohun tá a máa ṣe ò lè mọ níwọ̀n bàbá tó jẹ́ pé nílé yín lọmọbìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ nígbẹ́ kò lè mọ̀ ọ̀nà tá a máa gba ni kí bá a ṣe máa fọ ojú rẹ̀ mọ́ra tá a máa bẹ́ tá a máa tù tínú rẹ̀ bá ti yọ́ sọmọ wa ìjókòó lò sí. ó tán. àlàáfíà bá dé àwọn àpàdúrà gbàǹdì gbogbo tó ń lẹ ló bá tó. ìyẹn ò lè máa lọ lé nìsín máa kúnlẹ̀ fún máa bẹ̀ ẹ máa bẹ̀. tó ayé kan dún ayé kan dún. mọ̀yẹ́ sódà tí o lọ́kọ́ adẹ́rù lọ́wọ́ jẹ́ lọ́wọ́ jẹ́ lọ́wọ́ jẹ́ wọ́n mẹ́rù ó di kákákáká ṣé nǹkan ni mo fẹ́ kó jáde láti pé bí wọ́n ẹgbẹ́ mọ́mí sọ pé ẹ o máa jáde o máa jáde o dẹrù ètò àní ìwú súnkì wo mú wà mẹ́. ayé kan dùn ṣé mo jájèjì nínú ilé yìí mi ṣáà lè kórè èèyàn sílẹ̀ láti mi fẹ́ mọ̀ pé oníkóró èèyàn á kò tú. ẹ fi báàgì sílẹ̀ fún mi jàre ẹ bá mi sílẹ̀kùn kí n máa lọ ṣé ọkọ̀ tó ń ṣẹlẹ̀ inú ilé iṣẹ́ ó jájèjì yín ni ah, ah, báwo lẹ́yìn ṣe báyìí ṣé kí n tún máa gbénu ilé yìí ni gbà tó epo jájèjì ẹ bá mi sílẹ̀kùn kí n máa lọ. Mm, tòótọ́ irú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ ni ó máa jẹ́ afẹ́ fara ṣoko ọ̀rọ̀ ti dún ní o ti yé àmọ́ wọ náà ó ti wá rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ nìyẹn wọ́n ti pé hmm, okú ti ṣẹlẹ̀ wọ́n ti dé bẹ́ẹ̀ ìṣẹ̀yẹ́ bá dé bẹ́ẹ̀ ni wọ́n ti pé hmm, kúkú kákú má ṣe lọ ẹ̀dẹ̀ má ṣe yín kẹ́yìn kẹ́yìn lọ àbí ó ti yí o ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nẹ́ni nítorí ẹ̀ pé ó ń fara ṣoko wa ń dẹrù lọ ṣé ìtìjú ẹ̀ ní rìpọ́tù ẹ̀. alùpàlù ṣẹlẹ̀ ọmọbìnrin. mo ní àwọn ṣe kéré. àbájọ ó kéré tó bá yẹ pé ó ti dàgbà ní máa mọ bóyá ń rí lára. Hmm. ṣé orí kọ́lọ́ ń ṣàánú yàn náà ni ojú rẹ̀ ń lójú ṣàánú ojú ìyẹn àwa ṣe lẹ́kùn ẹ̀ àmọ́ kó má yọ dísíbílẹ̀ kankan. Hmm, ọ̀nà olójì ẹrú kúkú ni bàbá mo kú ní ẹbí tèmi abẹ́yìn ò lẹ́bí ni. Hmm, mo ní ìpẹ̀lẹ́ pẹ̀lẹ́ mi náà bìtì rẹ̀ torí torí kọ́lọ̀ kó ṣàníyàn ọ̀rọ̀ ilé ayé yìí. má yọjú sílẹ̀ kankan tàbí kó ẹ bá wọ́n rẹ̀ ìjọ àwọn gbọ́dọ̀ àtibà sílé máa fíláṣì rẹ̀ ṣùgbọ́n máa fíláṣì rẹ̀ o bá mi kí lé o owó bá o owó bá o ògúlù túbọ̀ nù omi ọwọ́ tẹ wíìrì ṣé ní gbogbo ẹni tí ó bá ti gbà lérò láyé ó máa padà gbà lélẹ̀ èmi bẹ́ẹ̀ sọ pé lémi kan ìwọ kan tá a jọ mọ owó ara wọ tá a jọ ń ṣeré pé ok nígbà míì èmi àti ẹ̀rọ máa kú inú kan báyìí kájọ wá ṣèyàn kẹyìn kẹ ìwọ ọlá o ṣe tán láì kanlẹ̀kùn láì rọmásì káàkiri àwọn ilé onílé wa ń dùn ẹ̀ wọ́n á kẹrù nísìnyí bí tóní kété ọlọ́njẹ́ ò balẹ̀ láyọ̀ ìwọ ọmọ láwùláwù yìí báyìí ìbáyìí jẹ́ kó jẹ́ irú èyí irú kìíní ọ̀dọ̀ tèmi ló kọ̀dí sí ó dẹ̀ ṣe mokùnmokùn pàdé bíi dìmú láàrẹ̀ ọlọ́run á gbẹ̀tọ̀ mi lọ́wọ́ ẹ̀ ìwọ ọmọ láwùláwù. yẹ kó léde pé ojú a máa tún ra rí o. mo rò pé um, ọmọ yorùbá ni. Ah, <laughs> pọ́nrán àti ìyá àti bàbá mi yorùbá ni wọ́n. ẹ̀ẹ́dàgbà àgbàlagbà ni mí ti lẹ̀ tọ́lọ̀. ṣé mo tún wọn tó bá kíyàn kú lédè yìí ní yorùbá gbé kò yé mi àbí bá yé mi yé mi dẹ̀ nìyẹn ta ló kó fún yín lẹ́yìn tẹnu kú lédè. ìrọ̀ wọn bá pẹ́yìn òhìn wọn pẹ́yìn ti lé òkè òkun ẹ ti dé ẹ mọ̀ yàtọ̀ láàrin ṣé ìtàn bá sọ pé àkó ara fẹ́ ra kù ìyẹn ni pẹ́yàn kú á pẹ́yàn kú lédè ẹni àjọ ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí nílé mọ́ ó lọ ọrìn àjò ìyẹn ni tí mo sọ fún yín. táwa ni atọ́nkú tẹ́lẹ̀ nílé tí ó sì nílé mọ̀ tàbí kí mi kú lédè. ẹ mọ gbé bímọ títí kan dunlop gbogbo ẹrù kó ó dẹ̀ ti lọ kò gbé bímọ. ṣé bóyá ní afẹ́sẹ́ náírà rẹ̀ tó jáde. ẹ ẹ kò gbé bímọ. tí bá gbọ́ yín dada ìjọba yẹn mi pé bóyá ní kò nílé ó ti ah, jáde. ó kó gbogbo ẹrù rẹ ni o ó kó gbogbo ẹrù rẹ pátápátá ó ṣẹ́kù kan. bóyá ní gbé ẹrù ẹ kó nílé ó jáde ó di ẹnu géètì bẹ́ẹ̀ yẹn ó fẹ́ jáde eh. ó bá yín bẹ̀ ẹ wá sí géètì fún ẹ jẹ́ kó jáde eh. ẹ gbọ́ra yín tí ọ̀hún làkàyè nìyẹn ẹ tó tálẹ̀ pè kálọ̀ síkẹ̀tì fún tálẹ̀ sọ fún kálọ̀ síkẹ̀tì fún tó fi lọ àbí tẹ́ǹtì bóyá lọ́wọ́ sí tẹ́ǹtì bọ́kàlà ṣe tálẹ̀ ọkọ máa mú. ẹ má bínú lérí abẹ́ ẹ̀ mo jẹ̀bi nítìlẹ̀ ntọ́ lọ́hùn ẹ̀yin gangan dẹ̀ lọ́kàn mi pé o nígbà òun àwọn ẹjọ́ tó kó bolẹ̀ pé ah, báyìí kàṣà báyìí kàṣà kébìnrin ọ̀dẹ ti gbọ́ díẹ̀ díẹ̀ náà gbá ah, ojúmọ̀ ń lójú sànú ojú pé tó yẹ pé tìjú náà ni pé kó fẹ́ fara ṣoko nìyẹn pé mo ṣe máa fẹ́ máa jẹ́ kí n máa bínú ẹ̀rọ kí mi mi kì í ṣe ní wàhálà èèyàn bọ́ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yìí sí inú ti ń ru báyìí sọ̀rọ̀ sí sáré kéèyàn gbọ́dọ̀ ń gé àgbàlagbà fún ẹ òbí àwọn tó lọ yẹn máa wà o. yes bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ oh god kí wàá lè tó ìtàn kàmá ẹ̀dẹ̀ sọ pé ẹ̀dẹ̀ sọ mọ́ lọ ẹ̀dẹ̀ sọ ẹ̀dẹ̀ sọ di ẹ̀dẹ̀ sọ di ìṣùmọ̀ ẹ̀dùn náà sẹ́mi rà jẹ̀bi ni ẹ̀ tòótọ́ ìmọ̀ ọ̀fẹ́ kan sọmọ ẹ̀yin dẹ̀ ti ẹ̀ẹ̀dẹ̀ já mi yẹn ẹ̀ sọ ayé ti já mi ẹ̀gbọ́n wa dájú yìí lọ ẹ̀gbọ́n yín já ó sàmọ́ ìtàkùsà sẹ́mi lè máa kọ̀ra mọ́ sẹ́mi lè máa kọ̀ra mọ́ ẹ̀yin kò ṣe yára jẹ̀gbọ́n ti yín lọ ẹ wo tó bá ní mi lára di omi náà kúrò nílé fún yín jáde àbẹ́mi ah, ah, náà wá bí ni ṣé ọlọ ìbára jẹ́jẹ́ ọlọ bẹ́mi náà èmi náà lè lọ kẹ́ àdúrà ní tó yìí. ẹni bẹ́ẹ̀ nínú wẹ́ni ènìyàn wà nínú wẹ́ni ènìyàn ènìyàn wà nínú wẹ́ni o. yóò máa ṣe dákò fòye ṣe yóò máa wù mí wá dákò fòye ló bá o yóò máa ṣe yóò máa ṣe dákò fòye ṣe. kí ni mò ń san owó máa kówó lẹ lọ́wọ́ wà dé gbà tí ìdùnnú ti dùnnú iṣẹ́ tó yẹ kó o ṣe fún mi ò ṣe èèyàn kẹ́rù kúrò nínú ilé mi ó dẹ̀ lè pè mí lórí aago kó sọ fún mi pé lágbájá mà ti fẹ́ jáde nínú ilé yìí o láì ṣe pé mo fún ẹ ní instruction pé kó jáde ok tó bá yẹ kó ti wọnú ilé mi ó ti kó góòdù mi ó ti kó mi lówó ńkọ́ ṣé o gbàgbọ́ ló máa kú sí ìwọ ọmọkùnrin. wọn bire. wọn bire kí ni tó wọn pé ẹ̀wọ̀n ló máa kú sí ìwọ ọmọkùnrin ẹ̀wọ̀n ló máa kú sí. Eh, ìyá mi ẹrú rẹ̀ ìṣe pé bóyá mo dédé jẹ́ kó lọ èmi náà bá àfàlẹ́ náà nà àmọ́ ojú mi rojú ṣàánú ojú iye òun náà dẹ kàlàyé kóró inú wọn sọ yìí o pọ́ìntì dẹ́dẹ́ wà nù rẹ o. pọ́ìntì wèrè wo lọ nínú ọ̀rọ̀ ẹ̀. ojú tíjú rẹ̀ jẹ́ kó lọ òkè kíkà ti gbọ́ kí ló lè ṣẹlẹ̀ sí yan ẹnu ìṣó máa fi sọ ìṣìmà lọ́nà. pé kí ni. èdùn gbọ́ ìyá mi. kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ sẹ́nìkan rí tí ẹ̀ lákọ́kọ́ ni àbí tí ẹ̀ ló máa gbẹ̀yìn tó fi jẹ́ kó jáde nínú ilé láì jẹ́ kí n mọ̀ mọ́mí. ayíkọ́dúnkẹ́. ẹ mọ́mí mommy. wò ẹ fà ayíkọ́ nílé for now say ṣé àwọn ti lọ ti lọ́rùn nìyẹn kí ni solution ẹ̀ máa wá sí more, mi more, mi mọ̀ mi mọ̀ tá a fẹ́ ṣe báyìí. ọmọbìnrin yàgò lọ́wọ́ ọmọbìnrin yìí mọ́mí. síbi ẹsẹ pé ìyàgò ló mú ọmọ yìí fún yín ni eh. ẹ pé ẹni yẹn so ó lè mọ fámìlì àbúkù mi wá sí i. Eh, a lè gbìyànjú ìyẹn wò ẹ jẹ́ pé ìyá àbíbá ìyá àbíbá ni o ìyá àbíbá ló mú wá fún mi o. nítorí ẹ̀ ń tọ́ lọ́run kú ẹ̀dẹ̀ ní pọ́ìntì. olómi wá fún mi o má jẹ́ gbọ́ nǹkan lẹ́nu ẹ̀rọ lórí burúkú ẹ̀dá. yóò jáde rárá ẹ ẹ àyíká mọ wa ok àkóso wàhálà àkóso wàhálà rárá ìyá wa. alàgbà ẹ lẹ́sà ẹ wò wàhálà wà wọ́n láyé báwo yá wa. wọ́n láti wá ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ nípa èyí ẹ ṣe àwọn pé mo sọ fún yín pé inú ilé mi gangan ló ń gbé mo délé padà nísìn mi ò bá o ah. ó ti kó gbogbo ẹrù ẹ̀ ó ti jáde nílé o. yá wa hm? ẹ bá ń lé. ibà. Ah. wọ́n mi ó léwu gan ni o ó léwu gidi gan ni o torí pé kí ni ẹ̀dẹ̀ ti mọ̀ mí lánàá kó tó dé yìí ṣé rí àyè bọ́mọ yín lé yìí àbí káwá rí. Ah. káwá ẹgbà mí alàgbà ẹ bóyá kẹ bá mi fẹ̀mí ṣọ́nà ọ̀nà míì tá a bá lè gbé gbà torí gbogbo ìgbìyànjú tí mo lè gbà láti rí ọmọ yìí ni mo ti ṣe mí ò rí i. irú mọ́mí tó yẹ kó máa fẹ̀yìntì kó máa fọkànbalẹ̀ kó máa jẹun mú sí nítorí tí ń sìn ẹ̀jọ̀kọ́ ní ẹ̀jọ̀kọ́ fẹ̀dẹ̀ lọ́rọ̀ rò ọkàn wọn balẹ̀ ìlú church ọ̀làkàkíkà kékeré tí náà ẹ̀wọ̀n yóò tàdí náà nítorí pé kẹ́ ẹ kí wọ́n ṣe fún mi mo ṣe gbé mo ṣe gbé bóyá kọ́ ní agídí máa ń ṣe náà bóyá agídí máa ń ṣe ọ̀dà mi. by the way bẹ́ẹ̀ bí bí irú èmi ni à ń bẹ wọlé ṣe mí ni i have to talk n kò lọ́wọ́ ìkílẹ̀ náà ó jẹ́ wí wọ̀dà mi bí a sì bí a dìde àwọn abẹ́yìn wẹ̀ náà fún jẹ́ mi ni ah. lóòótọ́ mọ̀ pé nǹkan tó ṣe fún ẹ kò dùn mọ́ ẹnu kò tẹ́ ẹ lọ́rùn wọ́n fẹ́ mọ̀ ọ̀dọ́kùn ara rẹ pé nǹkan mi náà mi ò fara mọ́ ó tún ọ̀sẹ̀ oṣù ẹ̀rọ nìyẹn ó lè wúlẹ̀ síta gèrè àwọn tó bá dáríjì wọn tinútinú rẹ nínú àárẹ̀ tó wáyé wọn ò ní bọ́ọ̀nù rẹ tó ń torí ọlọ́run náà ní foríjì wọn ṣùgbọ́n jọ̀ọ́ tó rẹ lọ́run ó ti mọ́ wọn lára ọmọ pé gbogbo tí ẹ̀gbọ́n mi ṣe I still love you Job. ọdẹ hmm? lákọ̀ọ́kọ́ ni mo kí ẹ fún gbogbo nǹkan and ṣe fún mi nígbà tí mo gbé lé ní gbogbo kí ẹ bó ṣe nífẹ̀ẹ́ mi bó ṣe máa ń ra kọ̀ọ̀kan mi mo kí ẹ ó ṣe àmọ́ nípa títí tẹ̀gbọ́n kò ń ṣèmi nìkan tẹ́mi bá tiẹ̀ ní kí n dáríjì àwọn tó lè dáríjì ló pọ̀ hmm. ẹ̀gbọ́n ẹ ní láti jìyà ẹ̀ṣẹ̀. nǹkan tó ń sọ yìí ni wọ́n ní mo tí ẹ̀gbọ́n mi ṣe wọ́n ẹ̀sùn tó wà ní ìdúrà dáríjì pé àwọn ọlọ́run dáríjì pọ̀ for what tó ń torí ọlọ́run òkè tó aṣípa ìṣó àwọn yẹn gan mi tẹ̀ mí ìfẹ́ mọ̀ wọn lọ́wọ́ gan ni pé kókò dáríjì wọn àtọkùnrin jọ lórí ọ̀nà kó lè padà sínú ilé wa hmm? ó tún máa kẹ́ ẹ ju lọ even ẹ̀gbọ́n mi àti máa kẹ́ ẹ ju bí mi ti kẹ́ ẹ lọ jọ. Hmm. ìyẹn ti dà fi sẹ́yìn gbégun aláwọ̀ fíṣù. wọ́n yẹn wọ́n yẹn wọ́n yẹn. Amigo.